ìyá kó lè súnmọ́jú bó ṣe pariwo ìfọ́ lórí inú òun ẹ̀wò ẹjọ́ ìṣàánú wa. ṣé kò máa bì ṣá. àwọn òbí kò sí nǹkan tí ò kì í ṣe gbogbo nǹkan ló ṣe ẹjọ́. ibà nìyẹn akọ ọba ni àwọn nǹkan ṣe sí ẹ dúró jẹ́ kí n bá ìpè lo àwọn àgbo ilé ṣó gbọ́ fọkànbalẹ̀ kò sí nǹkan kan. ti. egbègbè agbé ẹgbẹ́ àjùkú jẹ́gbẹ́jẹ́gbẹ́ tó ń pè níjà rẹ̀ ríru oṣù oró ní tìmọ̀lẹ́gbọ̀n lọ́ọ́ máa gbowá máa ń pààyàn sí mi lọ́rùn náà. ẹ wo ìgbà tí máa fi débẹ̀ ẹ̀ sìn lọ́ọ̀ṣẹ̀ pọn méjì pọn mẹ́ta pọ̀ lọ́ọ́ fi ṣe àgbo tó gbé dání. látẹ̀kọ́ èmi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ wàhálà o jẹ́jẹ́ ni mo jogún léyìí o gbàdẹ̀dẹ̀ dínà tí bá sọ pé mi ò fún yín nílé ìsìn ẹ̀ sọ pé àwọn arábùlé yóò dáa ó yẹ ló bá mi lọ ṣe kíní jàre kẹ tọ́jú ẹ̀ jàre. Ah, mi ò fẹ́ lókun lọ́rùn ẹ̀ ṣàánú mi o. Ah ọgbọ́n yẹn gan gan fúnra ẹ̀ tó ń ṣerú àìsàn tiẹ̀ yóò tiẹ̀ wá yé mi ọkùnrin kùnrin kó máa ṣàṣọ̀bẹ kó ní pẹpẹ kó lárùn kan lára alóríṣiríṣi kan kò gbọ́ ga o. ẹ báwo dẹ̀ ní báyìí ó ń wo tiẹ̀ yé mi. ó ga o irú ọmọ àbíkẹ́ yẹn ó ṣọ̀wọ́n ní ayé lẹ́yìn tó ń dun gbogbo ibi tó bì sílẹ̀ lọ́jọ́ yẹn tán ó tún padà wá ó fọ ogo best spread gbogbo aṣọ ibi ẹ̀ pátápátá Hmm. Eh? ọ̀rẹ́ mi ò rò pé irú ọmọ bí àbíkẹ́ yẹn wà lẹ́kọ̀ọ́ ah honestly ah ọmọ yẹn ṣọmọlúàbí no no no no ó ṣọmọlúàbí but kò wà bẹ́ẹ̀ ni you know she's local ó local. local ṣá kí ni wọ́n fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ olóka olóka nǹkan tèmi kan rò ni pé kó kọ fọmọ yẹn dùn gbàá ìgbà mẹ́rin la máa tó parí sáfíìsì wa ń sìn ah. ọ̀rọ̀ wa ti di igi dá ayé fò lọ nìyẹn. Ah, ah. ọ̀rẹ́ ọmọ tó sọ fún mi sínsìn wípé ó kó èébì ó fọṣọ ó ṣe gbá ó ṣàwo kò ní náìsí bá kojú èso òrùn alẹ́ náà kò dáa no no no no no no mm. ah no i can't do that. ẹ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ṣọ́rọ̀ ọmọ yẹn kò ṣe èmi gangan ló jí fún ni tó yẹ pé ó jí fún mi ni màá lọ tó ṣẹ̀ fúnra mi ó mọ̀ pé ọmọ yẹn gbé súnmọ́ ẹ̀mẹ́. in fact mọ́mì mi ò gbọ́dọ̀ gbọ́ in fact kò e gbọ́dọ̀ kọjá létí ẹ̀ ìyá tí mo ní lai lè gbà láéláé kí n fẹ́ ọmọ tí yóò kàwé tabakọ̀ yọ̀ yẹn kúrò taba yọ̀ yẹn kúrò ah no she's a good girl and in fact wife material ọmọ yẹn. Ah. àbíkẹ́ rẹ̀ jù. Àbíkẹ́. Ah, mi ìkókó mi ìkọ̀kọ̀ wa. ẹ bá jókòó jó báyìí eh, eh, ah. Àbíkẹ́. alárinà ṣe kí ni. Eh. Àbíkẹ́ mo mọ̀ o. ok ẹ má pẹ́. Àbíkẹ́. sórí bí ọkàn mi ṣe ń sáré hmm. kí lo rò pé ó lè fà á. Ah, bí àtòrí pé ṣẹ̀ṣẹ̀ ń nítorí ìfẹ́ tí mo ní sí ẹni àbíkẹ́ bó ṣe wà tó bá ṣe mistake gbọ́wọ́ ẹ kúrò hmm. ọkàn mi lè sáré tẹ̀lé ọwọ́ ẹ jáde má gbé o ìfà tó ń dùn mọ́ mi jọ. Hmm. bùdà wálé àmọ́ ẹ̀yin kọ́ lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ wá ṣàgùnbánirọ̀ nù lọ tọ́ba dẹ̀ sí wa bẹ́ẹ̀ níṣẹ́ náà máa ń ranjú máwọn ọmọge káàkiri mo wà kọjá àwọn ọmọ ọlọ́mọ ah no no o ah, ti ń ṣe now why would you say a thing like that. Ah, mi ò nírú intention bẹ́ẹ̀ yẹn sí ẹ̀ náà ah ìwo náà man god ó dunjú kí n lọ no no no má ronú bẹ́ẹ̀ jọ. ẹ má kọjú mi sóhun àlẹ́ o ìyá mi dẹ̀ ti kìlọ̀ fún mi lórí ọ̀rọ̀ ẹ̀ wípé n bá kó sí páńpẹ́ ọkùnrin àwọn ò ní bá mi dá sí. àbíkẹ́ àbíkẹ́ wo ká máa wo even my parents gan wọ́n wọ̀n mi wọ́n ní mi ò gbọ́dọ̀ wá lu pàkútí obìnrin níbi tí mo ti wá sáàfì and o kì í ṣe pàkúté mẹ́ ọmọ tó dùn ni ẹ́ ah! àbíkẹ́ àbíkẹ́ ah! Ah! ìtẹ́lá máa wá wo má wọrí kò sẹ́ni tó wọ̀ tọ́rọ ẹyin bá yọjú tó bá rí má wọrí kò lè yọjú ó ti jáde ẹ̀kúlé ló gbà lọ. sórí aṣọ yẹn nǹkan tí màá fi rán nǹkan tí màá fi rán hmm, bad ojú ọ̀rẹ́ ẹ̀ ni. ẹ ẹ tí ì rí irú ẹ̀ rí lábúlé. bẹ́ẹ̀ni ẹ mú bẹ́ẹ̀ tí ah. ẹ rí. wo ẹ gbà ń jẹun. ah èmi gan ó lè kú ni màá fi tèmi rán ọmọ máa wò mí ni. ó lè kú àbíkí mi ti bẹ̀rẹ̀. style tí mi ṣàmà àwọn ó máa bá a. Ah, ẹ̀yin ọ̀rẹ́ mi. Ah, àbíkẹ́ ńlẹ́ o. ìwọ tẹ bó ló gbà lọ lánàá mo wá ẹ délé mi ò bá. lọ sọ́dọ̀ àwọn ògùnbánirọ̀ lókè odò ni. kéèké ṣé wọ́n mú mi ìyàwó ẹ̀ o lè jẹ́ kó fẹ́ nu ara ẹ̀ sọ. ó ṣe wá mú kọ̀ǹkọ̀ǹkọ̀ láyé ẹ̀ báyìí kí n tiẹ̀. òkìlẹ̀ òun wá kiri lọ́dọ̀ àwọn àbùdá náà ṣé ó gbéṣẹ́ mi lọ. ó ṣe ọ̀rẹ́ mi ṣebí kan lára àwọn làìsàn ọba ara ń pẹ́ bò mọ́lẹ̀ tí mo dẹ̀ ní kí n lọ fún ní ìtọ́jú. Ah, ṣé gbọ́nà rẹ̀ ti ya kí ló tún lọ ṣe ń bẹ̀. mi ì mọ nǹkan tó múmú láyà ẹ̀ báyìí o. Ah, eh, nǹkan tó ṣe yẹn náà ò tí burú jù ó ní nǹkan ni ibà ń yọ lẹ́nu nínú wọn ó dẹ̀ lọ ṣètọ́jú ẹ̀ kò sí nǹkan tó bàdé bẹ́ẹ̀. <laughs> mo mà wí fún mo mà sọ tèmi o torí àwọn agùnbánirọ̀ yìí lẹ́yìn ọdún kan tó bá ti ṣe tán wọ́n máa padà síbi tán ti wá ọ̀rọ̀ ọkùnrin àtòbìnrin dẹ̀ rèé tí wọ́n bá ti ń súnmọ́ra wọn jù ọ̀rọ̀ ọ̀fẹ́ máa fẹ́ wọ̀ tọ́rọ̀ ọ̀fẹ́ bá dẹ̀ ti wọ̀ ọ́. àgbówówó àdùnní sórí ibi tó sọ̀rọ̀ dé ọ̀rọ̀ ẹ yé mi jù bẹ́ẹ̀ lọ fún ọ̀rẹ́ wa tààrẹ náà náà ń bẹ́ẹ̀ sọ kò tọ̀rọ̀ náà ń bẹ́ẹ̀ sọ ṣọ́ra àwọn agùnbánirọ̀ ọ̀pọ̀ nu wọn wọn ọ̀mọ̀ lápọ̀nlélà wọ́n bá ti ṣe nǹkan tó máa ṣe tán báyìí wọ́n máa lọ egídá ẹyẹ́fò ni wọn ìwọ nìkan ló wọ́n máa kù bíbá rọra mọ bó ṣe máa súnmọ́ wọn. ẹ ti ẹ̀gbọ́n náà ṣe bóbìnrin wà nù wọn ó ṣe wá jẹ́ ọ̀rọ̀ ọkùnrin àárín wọn lẹ wá mú bọ̀nù. wọn máa gé lọ́wọ́ tó wọn máa bọ̀rù ká nìyẹn. wú ìwọ náà fi sílẹ̀ alára ò sọ para ń rò ìwọ ló kó àìsàn ó kó àìwò onímílìkì òṣèré alábolo tiẹ̀ ló fẹ́ máa sinmi fi sílẹ̀ ṣebí tìdí bá bàjẹ́ tán tó nídìí ló máa dà ó dẹ̀ fi sílẹ̀ ó ló tẹ̀ wọn lọ́rùn báwọn ṣe jọ ń wọlé táwọn wọ̀de yẹn kò ṣáà lè délẹ̀ tán sí kó ní kó máa ra fún un. ayé tí ó lè gbé wá bẹ. ayé ẹ fi ilé òjàre ẹ mísítà gùnbánu ṣé o ti mú aṣọ ẹ wá. torí rẹ gan mo ṣe wá ohun rẹ mo dẹ̀ ti sọ fún ìyá táwa tó ránṣọ kó wọn bá aráṣọ ìgbàlódé pé ta máa wò lọ sí patí yẹn. ara o mi ò bá ṣe tèmi fún ìyá táwa o àdìgún ọlọ́kọ̀ nígbà ṣe tèmi fún. àdìgún kẹ́ẹ̀ ṣé bí aṣọ ọkùnrin làdìgún máa ń rán kí ni tiẹ̀ pẹ̀lú aṣọ. Ah, ṣé bó ní tó pawọ́ pọ̀. ọrí tẹni mò ń wí afọ̀pá àdìgbọ́n onugbọ́nu báyìí bu tiẹ̀ mọ́lẹ̀. Ah, ẹ wo ẹdun náà kí ló ń ṣẹlẹ̀ mí báyìí. ṣé ò ń ṣe pé àdùnní àti àdìgún wọn jọ ń. Ah. àdùnní ayé èrè lóde aṣọ òtí ẹ̀ ní tìjú yíbọn sí ọkùnrin jàtìjàtì àdìgún ọlọ́kọ̀ jagajaga ọlọ́kọ̀ rọ̀ndọ̀rọ̀ kí ló rí lára ẹ̀ gan-an kéèyàn fẹ́ wọn àgùnbánirọ̀ ẹ̀ kọ́ jẹ́ ẹkulẹ̀ kó lọ ó pè jù kéèyàn máa fẹ́ àdìgún rádaràdà lọ. ó ti tó ó ti tó ó ti tó ẹ má fi mi kọ́rọ̀ sọ tó wọ́n máa ṣerun kó ìbàdàn kó ṣerun kí n dìde. ẹ lóòótọ́ so bá sọ̀rọ̀ sí wọ ó lè dùn ẹ́. àṣìṣe ẹ lọ́wọ́ lára ẹ̀ máa bá gùnbánirọ̀ lọ. tiẹ́ tiẹ́ sì make ah, sense. mo sì love rẹ̀ dáadáa. wo wo wo ṣe ṣe bá ṣe rọ. agùnbánirọ̀ bọ́ ìṣerun rẹ̀ ah, wọ́n lọ bá ìṣerun rẹ̀. má bínú má bínú. èsì mi ló ń ta lára rẹ̀. Ah! adigun adigun mrs adigun bá mi ṣerun mi. yín lẹ́mu. ó ga o kí ló wá dé tó wá rù báyìí tó wá rù báyìí kí ló dé. Ah, ẹ máa tọ́jú ara yín o kí ló dé kí ló ṣe é tó wá rú egun báyìí. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ibà yẹn ti fẹ́ bayé mi jẹ ni ó ti fẹ́ bayé mi jẹ ẹ̀yin náà wò mí èmi tẹ́ ń pé bí òpó náà ẹ̀wù ẹ̀wù kò sí kankan bẹ́ẹ̀ mọ́. ó ru ó ru ó ti rù jù. gan. kí ló dé ó ti rù kó egun ju o kí ló dé ah, ẹ̀yin ọmọ ẹ máa tọ́jú ara yín o kí ló dé ó ti rù jù kí ló wá ṣe ọ́ tó wá rù báyìí. màmá ẹ fìyẹn lẹ̀ ṣe rí àwọn àgbàlagbà tó bọ̀ tó sọ pé igbá tó tó bá ní í ṣe bálé agbọ́n mi kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ ní í ṣe bálé odò ọkùnrin tó tọkùnrin ní í ṣe bálé lọ́dẹ̀ màmá mi lè ṣe kankan mọ́ ṣe rí tó fi dé tó lóru dé kò sí ìtí mo lè ṣe mọ́ ní gbogbo ẹ̀ ó di ibà yẹn ti ṣe mí lè ṣe gan. kárẹ̀ láì ó rí mi pa ṣó wá rí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kékeré ni gbogbo ọ̀rọ̀ tí nǹkan tó wà parí rẹ̀ kò pọ̀ ọ̀rọ̀ lórí owó ni ẹgbẹ̀rún méjì péré ni tó bá ti mú wá kí ni think nígbà tí n bá kí àgbọn tán báyìí ṣe láre ó lè kókókó báyìí kí n ní. àwọn ọ̀pọ̀. ọ wo ìlera lóògùn ọrọ o tó bá mọ̀ pé o fẹ́ jẹ́ ká rẹ̀ tètè lé àfi kó o ṣe gbà mélòó ni gbà mélòó lèyìn kí èyí tó bá ń tàn bá náwó ṣèbá rẹ̀ lèyìn ó nà sí àgbo tí ń kì fún báyìí tó pé tó bá fi dìwò yí ọ̀la báyìí ó dìde ní tàdé tí ó lè kókókó kí n ní. kò sírù mi nínú àbàyí gbogbo alágbó àbàyí wọ́n mọ̀ pé mi lọ̀gá wọn. Hmm. bá a ṣe sọ̀rọ̀ nu. ẹ mo ti sọ̀rọ̀ ẹ báwo ló ṣe máa jẹ hmm? báwo ló ṣe máa jẹ. àyẹn ah, ah, ò lè nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ṣàmọ̀ lọlé eh, èmi ò rọ̀ mọ́ sí ọ ṣùgbọ́n àbí kọ́ padà wá ní ọjọ́rọ̀. ẹ jẹ́ n padà wá eh, eh, kí n padà wá lọ́jọ́rọ̀ kí n padà wá lọ́jọ́rọ̀. sọyọ wọ́n ti bọ́ ṣe ṣùgbọ́n wọ́n sá fọkànbalẹ̀. Mama, ẹ má gbàgbé èyí tí mo sọ fún yín náà kó méjèèjì pọ̀ ni o ẹ ṣeun ah, ah. ó dàbọ̀. ó dàbọ̀ ọkọ mi ó dàbọ̀ ó ga o tó bá ṣe fún kíá ni wọ́n máa ń fọ̀rọ̀ ara wọn sí kí ni tábà mú gbogbo ilé ìtajà ilé ìtajà ilé ìtajà gbogbo ẹ̀kọ́ yóò dòdìdì ni níbo lọmọ ìgbà Àbíkẹ́ Àbíkẹ́ ó kà mí lóhùn mi. ẹ má bínú bíyà mi. ó ga o la ń pè ọ látẹ̀kan ló dáhùn wá ẹ ní ìsìn. gba ilé ìdáná. kó gbéra ní ìsìn kó lọ sí ọjà ní ọ̀dọ̀ àwọn ìyá tá a máa ń ra àwọn ewé lọ́dọ̀ rẹ̀ hmm. kó ra ewé làálì gbígbẹ ni o kó ra ewé. Adéwálé ṣe ohun àtọ́rẹ̀ yẹn mi o tó ṣe ń kẹ́ mi lójú báyìí náà ń kẹ́ mi nínú. wọn ò tiẹ̀ fẹ́ kéré àárín mi lára rárá ah ti ṣèyàn pọ̀ <laughs> a ṣe yà gidigidi ni o yìí ah, hmm, sì rú ti. mọ̀bù mọ̀bù mọ̀bù ayé àwọn náà ni mo ti ẹ̀ lóde ṣáwà tó mọ̀bù mọ̀bù mọ̀bù. ó ga òkú kérégbè. kí ló dé. ẹjọ́ ọ̀rẹ́ ẹ̀ mo fẹ́ fi sùn màá wá délé làárọ̀ mi ò ní bá màá wá délé lọ́sàn-án mi ò ní bá nírọ̀lẹ́ yìí ni tíyà mi ràn mí ṣe tí mo yà lọ́dọ̀ pé kí n ti ẹ̀ bá ṣeré mi ò bá ń lé ó yà mí lẹ́nu pé mo lè bá ń bì gan tí mo bá ń bì ọ̀dọ̀ àwọn àgùnbánirọ̀ ṣáá ló máa lọ jókòó sí látàárọ̀ kí ló dé ẹ mo dẹ̀ ń wí tèmi mo máa wí tèmi ẹ o. adùn o fẹ́ gbọ́ nǹkan kan ṣé o mọ nǹkan kan ṣá oníṣòro oní ìṣòro tó bá gbọ́ tí jẹ̀ṣà bá pé olúṣòro olúṣòro ìwọ ló ń bá wí tó o bá rí ẹlòmíì tíṣòro tiẹ̀ tó bá ju tiẹ̀ lọ ó yẹ kó o pè lẹ́jọ́ kó o sọ fún un pé ah mo rò pé mi nìkan mo níṣòro jù láfíríkà ìṣòro tiẹ̀ ṣe wá ju tèmi lọ torí pé mi ò mọ problem ẹ̀ pẹ̀lú ọmọdé ṣé wọ́n yún ẹ̀ lé rìn ah tí wọ́n bá ń pèèyàn ní àbí fúnra dáadáa ìyẹn máa ń try láti pa fún ẹ̀ mọ́ni bójú rí ẹnu adákẹ́kọ̀ọ́ ṣe bíi tiẹ̀ gbogbo nǹkan tó bá rí báyìí ò kí lè pamọ́ nú màmá ju ẹnu ní àfikún ṣàṣọ síta ó wá ní ọwáyọ̀ ní láàárọ̀ ìgbà tó ti wáyọ̀ délé láàárọ̀ ìwọ náà ṣe gbélé ẹ̀ lọ́sàn o tún wà lọ lọ́sàn o tún wà lọ lálẹ́ ìwọ gan iṣẹ́ ọ̀ka ẹ̀ lára aláìní kan ṣe ni ẹ́ á jẹ́ pé nǹkan tó ń pè kiri ìlú gan ló ń jẹ́ èké èké ìbídùn èké is my hobby àbòsí is my choice. Huh? àjọ tí ẹgbẹ́ o ojú ah, ah, ah. ọlá pé àwọn ojú tèmi wò yìí wọ́n gúnrégé o fi ń ṣayé ń bí lálẹ́ báyìí. akọni kára máa ṣe fàájì ráńpẹ́ bíbá ẹ̀ ni à ń dáná lọ́wọ́ nílé ni bí akẹ́yìn náà jókòó kí. báwo ni in fact a ti wá àbíkẹ́ délé wọ́n dẹ̀ sọ pé kò sílé so yẹmi ti wò pé definitely ibi la máa ti rí so a kò ní pé ká check ẹ̀ ní àwọn ogun ò ní lè dúró because uh, we have to do some other things. <laughs> ìyẹn náà dá <laughs> mo ní wá báwọn ọ̀rẹ́ mi ṣeré ni ẹ dákun mò ń bọ̀ ẹ fún mi ṣètò mi lọ. ok lọ bá wọn jàre ọmọlúàbí. <laughs> ẹ ok adama máa ríra. ẹ kè kò sí problem. ojú ọlá pẹ́. ọ̀rọ̀ ètò ẹ ṣe ẹ ṣe jẹ́jẹ́ o. ìpè pàtì jẹ́ èké bá tiẹ̀ jẹ́ èké bá tiẹ̀ jẹ́ kí ọṣọ́ o fẹ́ yọ ọrùn o fẹ́ yọ ọrùn lọ bá wọn rẹ̀. ó ò dé fi ọmọ ọlọ́mọ sílẹ̀ kí ló dé. wo mọ̀dẹ̀ wọn nǹkan tó ń ṣe ara ló ń ta ẹ ọ ojú owó obìnrin ni ẹ ìlara òun ló ń ṣe torí kò ń ṣèwọ làwọn gáàsì yẹn ń tẹ̀lé kiri torí pé wọn kò ń ṣèwọ náà ń lé kiri. wọn tó lọ tàbá ní ká fèsì ìyá bẹ́ẹ̀ ni ó dá tó rìn tó bá da wọn máa pè tó o má parẹ́ síjọba lọ́rùn tó fẹ́ jẹun àbò jẹ pípa rẹ̀ mọ́ oúnjẹ mi ó jẹ àbó jẹ jẹun aláìní tí ó èké èké mọdé èké sì máa yọ bù. èmi èmi sábìkẹ́ èmi ìwé bẹ̀rẹ̀ àbíkẹ́ lọ mí jẹ́jà bíkẹ́ lọ èmi. ọ̀rẹ́ mi. ìyá mi ẹ kúrọ̀lẹ́. à ah, kúrọ̀lẹ́ o ọkọ mi. pẹ̀lẹ́ sálàfíà ni. adúpẹ́. ǹlẹ́. ṣáájú wa. adúpẹ́ ọkọ mi ó ṣeun. ǹlẹ́. ìyá rẹ ń kọ́. sálàfíà ló wà. adúpẹ́ adúpẹ́ ẹ jẹ́ wúrẹ́ mi. Ah. lọ́ọ̀rẹ́ bọ́ọ̀rẹ́ rẹ. ǹlẹ́. àbíkẹ́. bóòlì mo ṣẹ̀ṣẹ̀ ní bá dé kí wọ́n wọ̀ ọ́ mo ti ètò tètè láti tèmi lẹ́yìn wọn ní kí wọ́n bẹ́ẹ̀ ṣeré. mo ti gba rìbá lórí rẹ̀ gbà. ẹ má sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ hmm. ọ̀rọ̀ tán ní kí bàbá má gbọ́ bàbá náà ni ó parí rẹ̀ <laughs> ìyá mi ẹ wò bàbá tiẹ̀ kọ́ ló máa parí eléyìí ẹ̀yin ìyá wa gan-an náà lè parí rẹ̀ <laughs> mo tẹ̀ ẹ̀jẹ̀ tí mo tètè kiri délé nìyí torí ẹ̀ ní ṣe ń gbé kí wá kí ẹ. o ṣe gan-an èso máa kú níyàwó àwọn. ń bá mi bí mo ṣe ń bọ̀ sí mo rádéwádé àtọ̀rẹ́ ẹ̀ lọ́rẹ́ rẹ̀ ń díjú sí mi ló ń díjú sí mi èmi mà dágun lọ́yẹ̀ o torí mi ti ẹ̀ obi tó wà èèyàn pàtàkì sí ni o. nígbà tó wá jẹ́ èèyàn pàtàkì nǹkan èmi ò ní kò ń ṣe èèyàn pàtàkì ṣùgbọ́n ṣé èmi àti àwa jọ máa roko etí ilé àjọ máa roko síbì kan náà. Ah, èmi àti ẹ̀ ò tán ìwọ àti ẹ̀ náà dẹ̀ tán iye ò mí ìnà ń. Ah, <laughs> èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ rárá mi ò ṣe tèmi bẹ́ẹ̀ àbí kẹ́kí ló ń ṣẹlẹ̀. bíi ti bò. ojú rẹ̀ ń ṣe funfun. Ah, bójú mi bá ti ṣe funfun ìyá mi ò ti mọ̀. ìyá mi rẹ lè máa mọ̀ ṣùgbọ́n kójoojúmọ́ náà ń rí ẹ. o ṣeun. tèmi ni pé ṣàkíyèsí ara ẹ̀ ó mọ̀ ọ́n dàbí pé ọmọ ìyá alágbo hmm. òun ló wá ń dùbúlẹ̀ àìsàn. bá mi rẹ mo ga ọ òun ló ti ṣẹlẹ̀ yìí nìsín mo wí wí wí wí ẹlẹ́nu mi ràn ọ̀rọ̀ gbà tí ò bá ṣe lówùrọ̀ á ṣe lọ́jọ́ alẹ́ ṣé bóun ló ti ṣẹlẹ̀ yìí sìn àgbà náà dà ṣé wọ́n làgbà ni ṣàgbà yẹn torí ó wá bìbà yìí ó pòwe òṣì ọ̀rọ̀ àgbà bí òṣẹ́ lówùrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ ṣàgbà níwọ ni àbí ṣé tiẹ̀ ò dáa tí ẹ ṣìṣẹ́ pẹ́rẹ̀ ṣé kò dáa kéèyàn lóyún fún agùnbánirọ̀ tíyàn mọ̀ wípé ọjọ́ ọ̀la wọn báyìí ó bright wọ́n ní hope kọ́ bá kúrò níbi tán ti tán ti wá sí eh, orílẹ̀-èdè wọn wọ́n lọ oríṣẹ́ gidi ṣe wọ́n lówó lọ́wọ́ wọ́n máa gbégbé ayé gidi ju àdìgún ọlọ́kọ̀ àdìgún ọlọ́kọ̀ ọlọ́kọ̀ wọn náà gbọ́ ọlọ́kọ̀ rádaràda tí ò ní future ṣé kò dáa jù yẹn lọ. èyí wá ló kù ọ̀rọ̀ tèmi má sì dá bí bó má tiẹ̀ lóyún fún àdìgún ọlọ́kọ̀ kò síbi tó ń lọ àjọ máa wà á ń bìbà yìí kò lè sá lọ àwọn agùnbánirọ̀ lẹ́yìn ọdún kan tó ti lọ nísìn ó ti dìgbére nìyẹn. àdùnní òótọ́ ọ̀rọ̀ ló máa sọ ó ti wá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nìyẹn kí nìkan tá ṣe sí báyìí. tèmi kò rí kò sún ẹni ẹ jẹ́ lọ́ máa yanjú ẹ̀. abẹ́rẹ́ abẹ́rẹ́ kí ló ń jẹ́ kòríkòsùn ẹ̀ ṣé kò ń ṣọ̀rẹ́ tiẹ̀ náà ni ṣe bọ́ ọ̀rẹ́ gbogbo wa ni. Ah, ojú tọ̀rẹ́ mi ojú òtì mi onítọ̀hún ò ní tìjú ni ó ti ṣẹlẹ̀ ní ẹ jẹ́ ká jọ wá nǹkan ṣe sí i. àbí kí ọ̀hún náà ní ìsìn tá a ti ń pè tó pè láti ràn lọ́wọ́ òun pàápàá ò tí ì jẹ́wọ́ ní pé òun lóyún. wo àdùnní ó kàn ń sọ bẹ́ẹ̀ ni kò yí sí láti jẹ́wọ́ ṣé o mọ̀ pé ìtìjú ńlá ni láàrin gbogbo àwọn ọ̀rẹ́ kó kàn sọ pé òun lóyún tí ò ti wá tẹ́ni tó lóyún fún òsì tòsí. ìjú ni àmọ́ mo mọ̀ wípé tó bá pẹ́ tó bá yá oyún àṣà àyọ ìyá ẹ̀gbọ́n ṣàkíyèsí. tí ẹ̀gbọ́n náà ó má lè má jòyún ló wà lára àbíkẹ́ bí kó jẹ́ ibà ìgbà tó máa ń gbẹ̀jẹ̀ yẹn ló wà lára ẹ̀ tójú ẹ̀ fi ń ṣe funfun mo rò bẹ́ẹ̀. aduni aduni ò fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ èké pa ẹ̀kú ayé ètò kọ́kọ́ wa tàbá wádìí ẹ dáadáa àbòsí ló pa ẹ àbòsí bá tiẹ jẹ wọn fi ṣí ẹ ni ah, ah! ìwọ náà ló máa gba wájú ló máa gbẹ̀yìn ìwọ ló máa pa ìwọ ló máa kún ìwọ ló ló ló ló bọ lóní ẹ ó dàbí ẹni pé ọ̀rẹ́ wa ó ti lóyún ó tún yá sí ó tún ní kíní kan gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ ni wọ́n fi ṣí ẹ ni ah, àbòsí ṣe rọ̀ ẹ́ lọ́rùn báyìí. ẹ má bínú. ìwọ gan má bínú má bínú tiẹ̀ kú wà lára ẹ ẹ̀rẹ̀ tẹ́lọ̀ ẹ̀ kò ní rán aṣọ ẹ̀mí tó ti ya aṣọ aláṣọ ló máa rán kiri. àkúbọ̀ bí náà ti lóyún adigun mo ti ń dúró dẹ̀ látàárọ̀ yìí iṣẹ́ tó rán sílẹ̀ fún mi yẹn ó bà mí lẹ́rù díẹ̀ so what is it. ọ̀rọ̀ pàtàkì kan ni mo fẹ́ rí ọ fún. àbíkẹ́ mo mọ̀ pé tó bá ti ní ìdòwò ló máa ń ṣe báyìí ah èlò ló need tell me even if i can't give you everything iye tí má lè fún ẹ bẹ́ẹ̀ máa fún ẹ náà. ilé yóò kì í ṣọ̀rọ̀ owó o adéwọlá ni mo ti fẹ́ ra kù. fẹ́ ra kù. máa gbó o mọ́mí ń tàgbó náà ẹni tí tó máa lè máa ṣe ó lágbo oríṣiríṣi lọ́wọ́ ìwọ ṣáà ti máa gbó ó máa wà ókè náà fẹ́ra kú o dẹ̀ máa gbó. mo ti lóyún. o ṣe kí ni. ó lóun ti lóyún ni ẹ̀gbọ́n. wo o tiẹ̀ dá bàbá o tiẹ̀ wo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ bí o jẹjẹ sáàfù tán ni ṣíṣe é kù fún ẹ yàrá já ẹ̀sìn kankan wò sórí ọmọ báyẹn wàá tẹ́ni láti kan bíi seven láàárọ̀ ọjọ́ títí wọn kan bíi six thirty seven ní ìrọ̀lẹ́ ọjọ́ tó bá ti tásìkò tó ń ti nǹkan ọjọ́ báyìí wà á kéde wípé wà á fún yín kan wà á fẹ́ràn ẹ àárọ̀ pé wọ́n nìkan ló fẹ́ ló wọ́n àárọ̀ pé wọ́n nìkan ló fẹ́ràn ní gbogbo ilé ayé sọ̀rọ̀ mi yí ẹ mo já ẹ sí ni tó ló bá ti ń kọjọ́ báyìí ọmọ. kí lẹ mi bá máa kò yé mi o. ọ̀dẹ̀ tiẹ̀ lélẹ́yìí ah, so o wá jẹ́ gbogbo làálàá wọn bí ẹ tó fẹ́ kó já sásán olọ́dún mẹ́rin lọ́gbà o ò gbọ́n rárá o ò já sí o rẹ́ sí o ò mọ bí láyé ṣe rí rárá jẹ́ kó yí ẹ wàá kúrò lẹ́yìn wàá sá lọ wàá sá lọ ẹgbẹ́ tó wá gbọ́ bó lọ bó já bó rìn èké tó bá ti wù ẹ kó ṣe irùngbẹ́mi àti ẹ mi ò mọ ẹ rí sọ̀rọ̀ mi yí ẹ àjọ jẹ́ the same ọ̀rọ̀ mi yí ẹ ẹ̀ẹ́n kò lè wá bù mí sọ pé báwọn tèmi ṣe jẹ́ pàtó bí yàrá ìyá ẹ níbo nígboro obo bó ṣe kó ló ṣe nìyẹn. ẹ̀gbọ́n ọmọ dáadáa lọmọ yìí náà ẹ̀yin náà wò gbogbo ìgbà tí mo sick yìí ọmọ ọmọ yìí ló ń tọ́jú mi I cannot do this to her. àbórí eléyìí ti dàrú ni ṣé mo mọ̀ ẹ́ rí ni mo mọ̀ bàbá àti ìyá ẹ̀ rí ni àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá pé wọ́n tẹ̀ ní kó wá sáàbù ń lu ipò tẹ̀ tó mọ̀ ọ́rú àwa yìí àwa yìí nígboro ayé ọmọ yẹn ọmọ yẹn lè tààjì tààjì gùn lọ́jà ni yàrá yàrá ni wọ́n lè ẹ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n débi wá báyìí mi. ó kàn yẹ pé ṣé wọn nírú àwọn abúlé abúlé báyìí wọn kì í gbà kí ọmọ wọn ṣe oyún o torí ẹ ò ní fún rárá à ń báwọ wèrè sọ̀rọ̀ ó ṣe bí ẹni yàrá yá ẹ gan-an ò tí ì gbogbo ìṣọ́ wà láti bẹ̀rẹ̀ ló ti wọ ọgbà tí tó fi ṣetán ṣé wọn ló ń bọ́ra ẹni ó wá fẹ́ bọyìn ó fẹ́ bọyìn ó fẹ́ bá kárí ọjọ́ ala mi ò mọ ẹ rí bàbá ìyá mi ìmọ̀ rí ibi ló ti wọ́n kàn débì tó tó lọ tó lẹ́dà ẹgbà fún ẹ pé kò mọrú àwa ẹni àwa ń ja ẹsẹ̀ ààrẹ ẹ sí òun yọ̀ bọ́kẹ́ òun yọ̀ bọ́kẹ́ gbọ́ǹkan tí mo sọ fún ẹ ọkọ tí mo sọ fún ẹ ọdẹ ok ok ok ẹ̀gbọ́n mo ti gbọ́ but ṣe ṣe rò pé kò ní ní repercussion kankan ṣá. àpò lè lè dá báwo yàrá ìyá ẹ̀ kó gbọ́ àbí kó má gbọ́ ọ̀dẹ̀ à ń ta ẹ̀sìn kan mọ́ ọkàn ọ̀dẹ̀. ẹ̀gbọ́n ẹ lọ ní. ẹ̀gbọ́n ẹ ah, ah, báwo ni. ṣàlàáfíà ni. ẹ jọ adéwálé àtọ̀rẹ́ rẹ̀ ni mo béèrè kò pẹ́ tán lọ ń sìn ín wọ́n náà ń lọ sílé kò so kán lè bọ ọkọ̀ alẹ́ tán máa wọ̀. ìgbà wo náà máa wá dé o. báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí wọ́n wá sáàfù ní ìwọ̀n tún padà sílùú ìmọ̀. Ah, orí mi o. ṣé wọ́n jẹ lówó ni. ewu mú láti rí wọn mú láti rí wọn ṣe pàtàkì. ọ̀nà ọ̀dọ̀ ìyá alárùnmọ̀ ẹ̀ náà gbà. Ah, ewu ẹ ṣeun. àwa wá àbíkẹ́ wá àwa. o fẹ́ wá wọn lọ. bẹ́ẹ̀ ni. Ah, àbíkẹ́ mi ni kò má wá wọn lọ o ṣùgbọ́n kò sí bó ṣe lè lọ kó má falẹ̀ débẹ̀ ẹ jí bẹ́ẹ̀ mo jẹ́ ń gbọ́ mọ́ sọ pé wọ́n wọ́n wọ́n máa gbòòrò lálẹ́ yìí. ẹ má wọrí màá ṣọ́ra mi ẹ ṣe gan. rọra o. dandan mú ojú ẹ̀dá la rí pátápátá olúwa ló mẹ́ni rè ká má fi ojú ìpáǹlé wo àáyá ìwà ìnàkí burẹ́wà jù tọ̀ bọ́ lọ ẹni a rò pé kò lè pàgọ́ ó lè kọ́lé alárinrin o ó mà lè kọ́lé alárinrin. canım. Maşallah, bu maçtaki lóògùn àkóbá o. Ee, ọlọ́màṣánú o. aqui, alugar um cubal. ibo ni mo wà yìí. ẹ wà nínú ilé wa. inú ilé yín àbí kí ni mo gbọ́ ẹ má bínú ta ni yín. I am Dr. Abiola and my son is Hakim. a rí níbi tí ẹ̀sùn sí ni a gbé wálé sódà ìmọ̀ á sùn. a kí ọmọ mi lórí níbi tí ẹ fèǹtì lánàá tí ó call attention mi àti àná ẹ ni ẹ ti lajú. ẹ ṣe gan-an màá wọn mo ti ń náà àmì àti pé ọmọ mi ló insist pé a gbọ́dọ̀ help yín so àti pé mo rí condition tẹ́ wà mo ṣe ní pé kí n gbé yín wálé láti wá ṣètọ́jú yín ẹ ṣé mà ọlọ́run ní gbé yín kó rú àgbákò tó gbé mi dérò ipò tí mo wà yìí. àmín àmín ẹ gbé mi bọ́lẹ̀ ẹ jẹ́ tètè máa wà lọ. ẹ wo madam ẹ tí ì lè lọ nísìnyìí o ṣó ti yín ẹ fún mi ní àdírẹ́sì lẹ́yìn kémi wá àwọn fámìlì yín lọ so tí bá ti dé a máa ṣe arrangement bí ẹ ṣe máa lọ ṣé ti gbọ́. Ah, abúlé alákòókò mo ti wà mi ì sì tí kúrò nínú olùwárí mi ì tiẹ̀ mọ bẹ ṣe máa débẹ̀. ok ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ máa relax ara yín ṣó ti yín ẹ jẹ́ kémi lọ síbi iṣẹ́ tí bá ti dé a máa sọ èyí tó kù ṣé ti gbọ́. ẹ ṣe máa ń kẹ ẹ ṣe wọn ẹ ṣe o. Akin ìwọ dúró tí wọn fún o jẹ́ kí èmi lọ pèpè nǹkan tó máa jẹ. Ah, ọkọ mi mo ṣe ìwọ náà ara lànà mo ṣe o ah, dúpẹ́ Ọlọ́run. Thank you. How are you? Fine. Báwo ni? Ẹ wá mi báyìí. Níbo ló dà? I want to go and see Aunty Abike. You want to go and see Aunty Abike? Okay. Wo, o máa jẹun náà, ṣó ti yẹ, So you are bọ́ṣọ ẹ̀. Mm, ó yẹ kí n tètè and sónà máa tètè lọ rí Aunty Abike. Ó tún ṣe máa wẹ̀ o. Oh God. àti àbíkẹ́ àná ẹ wà lọ bí fifty àǹtí àbíkẹ́ wà. àǹtí àbíkẹ́ ṣe aláàárọ̀ kùtùkùtù ṣé o mọ̀ pé o máa lọ sí skul ẹ anyway àǹtí àbíkẹ́ ti lọ sí hospital. kí ló ṣe wọn. ọlọ́bí mọ́ni. wọ́n ti lọ bí gift yes gift as in ẹ̀bùn toyọ́ ti promise mi ní baby wọn. Eh, anyway, you will like the baby. She's very beautiful. Eh, she be baby girl. If she goes up, I'll marry her. Eh? wo ìwọ ló mọ̀ ó yá ìṣónú ilé wà lọ́mọ́ lọ sí skul. ọmọ yìí gan pa. tó each time tí bá to rí ẹ e ah, um, Okay, this is where it all started. Okay. Oh, okay. Um, you see, mo meet mommy like um, that was about twenty some twenty three years back yeah níbí báyìí. mọ́mí náà ti story in fún mi. oh really. yeah. okay um, that's good sori um, ìgbà tí mo Mommy mo insist Becky, Mommy may help Mommy. ẹ̀ oh. yeah What dẹ̀ ṣe fún wọn torí kò sí nǹkan tẹ́mi Mommy me. fún mọ́mí mi o me. wọn kì í ṣe fún mi sori ìgbà tí mọ́mí ẹ̀ tún wá fẹ́ máa lọ ah ṣẹ́rí ọmọbìnrin yìí ò lè lọ báyìí èmi láìkú màá yìí ẹ̀ẹ́dẹ̀jọ ẹ jẹ́ kó máa gbé pẹ̀lú wa wọ́n mímí tún gbọ́rọ̀ sí mi lẹ́nu láì tẹ̀ mọ́ wípé adùn kan ṣì ń <laughs> ó ṣì ń bọ̀ ń bẹ fún mi. akínọlá mi ó ṣe gan-an ó ràn lọ́wọ́ torí tó bá ṣe ń torí ẹ̀ mm. níbo là wà báyìí thank you my love. ah oh, you welcome. Mm. <laughs> This is one mọ́mì kí ló ṣẹlẹ̀ ojú yín kọ́rẹ́ lọ́wọ́ náà kí ló happen. ó wà obvious o ò need láti béèrè lọ́wọ́ mi kó tó mọ nǹkan tó ṣẹlẹ̀ tí ojú mi fi kọ́rẹ́ lọ́wọ́ kí ni ẹ̀bùn lọ ṣe nínú yàrá ẹ̀. kò sí nǹkan kan náà ó kọ̀ wá bá mi ó sọ fún mi pé JAMB result ti jáde nípe dẹ̀ ni òun fẹ́ lọ get scratch card tóun bá dé òun máa lo laptop mi because mo ní access internet that's all i mean nǹkan tó wá sọ fún mi náà nìyẹn. Akin. Okay jẹ́ kí n sọ kíní kan fún ẹ gbogbo nǹkan tó fẹ́ láyé yìí ni mo ṣe fún ẹ without considering the cost but sori kèsì lè ó máa difficult there. but mom mi understand nǹkan tẹ́ ẹ̀ ń try láti sọ. mi kì í ṣọmọdé náà mi ì ṣọmọ àgbékọrùn àtijọ́ tó ti dé láti England sínú ilé yìí ni mo ti ní gbogbo kùrùkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́ wa tẹ̀bù and I'm not comfortable with it. Um, mom. See, I understand what you're trying to say as a mother, but mo fẹ́ kí ẹ realize nǹkankan pé your baby boy has now grown up. Ṣẹ́gẹ́ mi ò kí ń ṣọmọdé mọ̀ náà. I mean, I'm off láti decide fara mi. Mo lè make àwọn decisions kankan without you. Kò possible. Kò possible kí wà tẹ̀ ẹ̀bùn kẹ́ máa fẹ́ ara yín under my roof. No! Um, mom, see, like seriously now mi ò ní purọ́ fún yín i am in love with this girl yes mo dẹ̀ ti promise ọmọ yìí already pé tí mo bá dé láti ibi tí mo ti fẹ́ lọ ṣe masters mi n pe ma ma a ma ṣe wedding straight ni ma fẹ́. over my dead body stop it o lè fẹ́ ẹ̀bùn láéláyé Akin use your head ọmọ afọ́jú lásán lásán the daughter of that blind, wretched, poor woman. No! Uh, mom, mom, please, please. Uh, can we just stop talking about this? Ah! Tó bá ṣe fẹ́ kó máa gbé she continue láti máa sanwó school ẹ̀bùn? Then you will have to stop whatever is in between the two of you. Only lè jẹ́ ọ̀rẹ́ lásán, I don't mind. Àmọ́ ọ̀rọ̀ à ń fẹ́ra wa, so sóbìnrin, anything love affairs should be stopped. Ó lè fẹ́. Mom, bínú sí ẹ kó má bàa rí pípọ́n ojú mi kọ́tí mo ṣe wá rí ẹ nìyẹn o wọ́n pé o ò lè sọ fún mi pé o ò notice pé ẹ̀bùn àti akin wọ́n jọ ṣeré ìfẹ́ mi rẹ̀. bẹ́ẹ̀ ni àbí ẹ̀bùn lọ́wọ́ kọ́wọ́ ni ẹ sọ fún mi mọ́mì màá bá ẹ̀bùn wí màá bá ẹ̀bùn wí gidigidi. ó ó tiẹ̀ ti mọ̀ tipẹ́tipẹ́ ok jẹ́ kí wọ́n sọ fún ẹ mi ìfẹ́ àjọṣepọ̀ kọ̀kọ̀kọ̀ láàrin wọn rárá sórí mo ti ṣe ń sọ ìwọ̀n pàpà ó ń bí mi nínú orí mi ń gbóná ni wo tí wọn bá sọ̀kò tó ṣe yẹn wà á kúrò nílùú ìfún mi o mo máa ṣí ẹ pátápátá kúrò nílùú yìí. mo ní ìgbé má bínú èmi ò mọ̀ pé lòdì sí ìfẹ́ àwọn méjèèjì ah, máa ti yà wọ́n tipẹ́ tipẹ́ tipẹ́ mo ní ìgbé má bínú mo lè ti lámọ̀ nìyẹn gbogbo nǹkan tó máa ṣe gbogbo ọ̀nà tó máa fi gbé gbà táwọn méjì tó fi máa fi ra wọn sílẹ̀ tí wọ́n ní kọ̀ọ̀tì nínú mo ní kó bá mi ṣèjọba fọlọ́ọ̀bẹ bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́. Ah, tí o gbúdọ̀ ní mọ́mì mọ́mì ẹ má bínú o mọ́mì ẹ má yà wọ́n á ah, tí o gbúdọ̀ ní wọ́n mọ́ papọ̀ á ah, láíláí. Màámi, màámi, ṣé kò sí? Látìgbà tá a ti dénú ilé yìí ìyá kí n bínú sí wa rí àmọ́ báyìí ìyá kí mà ti ń bínú sí wa gidigidi ó lóun máa lé wa kó lé òun á tún lé wa kó lù ha. màámi ah. ṣé kò ń ṣe ọ̀rọ̀ ìfẹ́ tó wà láàrin mi àti Akin lè fẹ́ sọ̀rọ̀ lé lórí. ta ni ẹ. èmi ni mo súnṣẹ́ kò sẹ́nì kankan bẹ́ẹ̀ mọ́mí wa. mọ́mí um, wa ṣẹ̀rí tí ẹ bá fi lè jẹ́ kí n fẹ́ ẹ̀bùn a jẹ́ wípé ẹ̀yin gan-an lè fẹ́ fi ojú olóore gúngi nítorí pé èmi ni mo fẹ́ kẹ́ wà nílé yìí kò kí n ṣe mọ́mí mi. Hmm. ṣé òun náà dẹ̀ kúkú ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé nítorí tìẹ ni mo ṣe sọ pé oyún inú mi tí mo bá bí tó dẹ̀ jẹ́ obìnrin ni ẹ̀bùn ni màá máa pè kí n lè bùn ẹ́ tán pátápátá ṣùgbọ́n. ṣùgbọ́n kí ni mọ́mi wà ẹ̀yin ẹ má wà lára yín rárá ṣe bí ìyá ti tèmi ni mo mọ bí mo ṣe máa bá wọn sọ̀rọ̀ ṣe rí ẹrù ò lè kọ òkè kó kọ ilẹ̀ kó má níbi tó ṣì máa gbé sí i ṣe gbọ́ mi fẹ́ kẹ́ yọra yín lẹ́nu rárá. Akin ó mọ̀ pé láìpẹ́ láì jìnnà ìwọ ń lọ ìlú òyìnbó nígbà tó bá wá lọ tán kí ló fẹ́ ṣẹlẹ̀ sẹ́mi àtẹ̀bùn níbo la fẹ́ lọ tá a bá fẹ́ ohun tí mọ́mí Akin fẹ́. lóòótọ́ ni ṣùgbọ́n kò kí n ṣe pé ìlú òyìnbó tí mò ń lọ yẹn kò ṣe pé bí a mo fẹ́ lọ gbé bẹ́ẹ̀ títí láéláé oṣù mẹ́fà péré náà ni mo fẹ́ lọ lò ń bẹ́ẹ̀ kò dẹ̀ sí bí mo ṣe lè wà nílùú yẹn kémi àti ẹ̀bùn ká má máa sọ̀rọ̀ má má pín gbogbo gbà ṣe ti gbọ́ ẹ wò tí bá bá mọ́mí mi sọ̀rọ̀ tó bá fárígá tí wọ́n bá gbọ́ ẹ̀yẹn má wọrí àmọ́ bí mo ṣe máa sẹ́yìn lówó sí yín ẹ máa fi gba ilé mi ṣe gbọ́. nítorí ọ̀la olúwa ló mọ ilẹ̀ tó máa mọ bá nìyó fẹ́mi fẹ́ wàhálà mi. No. Ah mi ò lè gbà láyé láyé láyé mi ò lè gbà ní. orí wọn he ó ní kí n gbà wọn wọlé mo gbà wọn wọlé wọn wọlé tán ó ní wọn ò gbọdọ̀ lọ mo tún gbà sí ẹ lẹ́nu wọ́n jókòó sínú ilé tán ó ní kí n máa fi owó mi oògùn ojú mi ó ní kí n máa fi tọ́ wọn kí n máa náwó lé wọn lórí ah, mo mú mọ́ máa gbà sí ẹ lẹ́nu. látọjọ́ gbogbo nǹkan tó fẹ́ pátápátá ni mo ṣe bọ́ this time around nǹkan tí mo fẹ́ nìwọ náà máa ṣe. mom aside this nǹkan tẹ bá ní pé kí n ṣe òun ni màá ṣe but eléyìí ah, mi ò rò pé lè possible o. àbí ẹ akin àbí kí àtọmọ ẹ àwọn ni wọ́n bá wa fọṣọ nínú ilé yìí àwọn ni wọ́n sọ oúnjẹ tá à ń jẹ àwọn ni wọ́n tọ́jú gbogbo ọgbà yìí these people are my domestic workers ha use your head kí ló fẹ́ kí n sọ. So? fáwọn dignitaries àwọn personalities tí mò ń mingu pẹ̀lú báwo lẹ́nu mi ṣe máa gbà pé ọmọ mi o ó decide láti fẹ́ ọmọ afọ́jú lásán lásán ǹjẹ́ wọn ò ní béèrè lọ́wọ́ mi pé ń bo làwọn ọmọ ministers ìlú yìí wà ń bo lọ́mọ governor ìlú yìí wà àwọn ọmọ senators níbo ni wọ́n wà ṣé ó pọ̀ jù fún ẹ láti fẹ́ ọmọ president ìlú yìí. mọ́mì ah. mọ́mì ẹrú ní bàbá náà ọ̀nà ló jìn kí ló fún yín l'assurance pé ẹ̀bùn ti tèmi náà ò lè di mínísítà àbí kò di gọ́vnà. Ah, ẹ mọ ẹ mọ bọ́lá ṣe máa jẹ́ náà. mo ti gbọ́ and listen to me I can't take that risk ìwọ nìkan ṣoṣo ló wà lọ́wọ́ mi mi ní mi náà. Aki, I cannot afford to play flick with your destiny and I'm through with this conversation. Fẹ́mi fẹ́ wàhálà mi. Fẹ́mi fẹ́ ìṣòro mi. Má fi alálébù ṣe yẹ̀yẹ́ rárá. Nítorí ọ̀la, Olúwa ló mọ ilẹ̀ tó máa mọ bá nìyó. Fẹ́mi fẹ́ wàhálà mi. Ṣó dẹ̀ mọ̀ pé mo sọ fún ẹ tẹ́lẹ̀ o mo ní pé mo fẹ́ fall in love in the first place but ó promise mi pé kò ní sí wàhálà kankan Akin wàhálà tí ń wà báyìí ṣé kò ń ṣe pé ó ti ń dàbíi pé à ń fi ojú olóore gun igi báyìí. ẹ̀bùn tí mi mọ́ wáyé tó ṣe máa ń bọ́dà rẹ̀ náà àmì mo ti sọ fún mi pé kò cool down Eh? kò sí problem ṣebí ìyá mi ni mo dẹ̀ mọ̀ wọ́n má wọrí mo mọ bí mo ṣe máa mú wọn wálẹ̀ ṣùgbọ́n. Akin ṣé nítorí pé ojú ń di mọ́mì mi ni mọ́mì ẹ̀ ṣe rò pé o ò lè fẹ́ mi àbí nítorí pé mọ́mì ẹ̀ rí mọ́mì mi ẹ̀ ni mọ́mì ẹ̀ ṣe rò pé we are not good enough to marry. Mm, mm, mm. eh, eh, eh, sori it is not what you think babe jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ sori àti ẹni tí wọ́n rí he àti ẹni tí wọ́n bí sínú ọlá Elédùmarè náà ló dá gbogbo wa náà. Hmm. Akin hmm? tòótọ́ ló sọ àmọ́ Akin wọ́n mi ò rò bẹ́ẹ̀. Um, baby now let me tell you something sori kí wọ́n tó bí ẹ òun ni mo ti ń retí ẹ gbà tó dẹ̀ tí wàá dé náà mo mọ̀ pé nǹkan ayọ̀ nǹkan oríire nǹkan tó yẹ pé nǹkan ọ̀dùnnú ni òun nìkan tó dé bá mi kéèyàn kan wá máa sọ pé kí nìkan tèmi ní o lè imagine i mean kò possible now ah no no no no mi ò lè gbà ó fẹ́ràn pé o ò mọ bí o ṣe wúwo tó lọ́wọ́ mi ṣá ah no no no gbogbo nǹkan tó bá gbà òun ni màá fi fún mo nífẹ̀ẹ́ gidi gan ni. Akin má fagídí ṣe o kó má lọ dàbíi pé à ń fi ojú olórí gbòǹgì tí ẹ dúró náà tí mọ́mí ẹ bá kọjá alẹ́ pé kó má fẹ́ mi kọ́ akẹ́rù wa a máa lọ síbi tó bá dá wa sí whatever happens Akin I will always love you. Baby, mm-hmm. I will always love you too. All right? Yeah. But má worry ara ẹ. Mo promise ẹ, mọ́mí máa gbà. I know. All right? Yeah. Go down. Ikúláyé ká lè mẹni tí ó sunkún ẹni ká bùrìbùrì ká fẹsẹ̀ kọ láyé. náà. Ẹ̀bùn sọ fún mi wípé eh, Akin ti lọ lóyìnbó ọlọ́run ṣe o lálàáfíà là bá ọ nǹkan kò ní ṣe ànígbà burú lágbára ọlọ́run ọlọ́run ṣe o gan ni ọlọ́run o. àti gbọ́ ọlọ́run ti gbọ́ ṣe rí akéèsì lọ sílùú òyìnbó lóòótọ́ àmọ́ òun nìkan kọ́ ló ń lọ ẹ̀yin méjèèjì kan ẹ̀ ń lọ lẹ́nu. kí ló dé kí la ṣe. ṣé rí ilẹ̀ tó mọ́ láàárọ̀ yìí kò ní ṣúbà nínú ilé yìí ah. ẹ ti tẹ̀fẹ́ nu yín náà àsìkò wa tó tèmi gan ṣetán àti tẹ́fẹ̀ẹ́nú mi lórí yín. mọ́mì èmi rò pọ́rọ̀ yìí ti tán nínú yín ni mi ò mọ̀ pọ́rọ̀ yìí ṣì ń bí yín nínú mọ́mì. ṣé ìwé lè tẹ̀ sọ yẹn story lẹ̀ ń sọ ẹ̀ ń ka poem ni o ṣé fẹ́ gbọ́ tuntun ṣúrẹ́ àbíkẹ́ ó fẹ́ kó owó ti flashback bó ṣe rí lọ́jọ́ tó wọnú ilé yìí bó ṣe wọnú ilé yìí gangan gangan bó ṣe rí ní ọjọ́ tó dẹ́sẹ̀ wọnú ilé yìí bẹ́ẹ̀ gan lọ sọmọ jáde ìgbà ìdóni. ẹbùn ẹbùn bẹ mọ mi o ẹbùn bẹ mọ mi mọ mi ẹ. wo tí bá tẹ orí àbáyé fẹ. mọ mi ẹ jọ mọ mi ẹ jọ mo fọlọ tẹ bá lé wa jáde kò síbi ta fẹ́ lọ kò síbi ta fẹ́ lọ mọ mi ẹyin náà la ní. Ah, ẹ máa wọlé ẹ máa wọlé ẹ máa bọ̀ ó yà lóyún ẹ kò dé dé dé dé wẹ̀ fún ní sọ olùdè olùdè òun ló wéré. oyè ìta ẹ lé wọn síta dànù fún mi tó bá ti ń gbọ́ pé wọ́n ah, dìbọ́tì yìí wọ́n dìbọ́tì yìí lé ní ẹ̀wà stranded. Eh, idiot ó ń lo fóònù mo gba fóònù lọ́wọ́ ẹ̀ ọmọ mi kọ́mọ mi kó tó wá máa rí mi máa pè é sí tẹ́ bá ṣe ń gbọ́ pé wọ́n dìpọ́tì èèyàn mo dìpọ́tì yìí ni ẹ ti wà stranded. ìwà ìnàkí burẹ́wà jù tọ̀ bọ́ lọ. ẹni rò pé kò lè pàgọ́ ó lè kọ́lé alárinrin yòó ó mà lè kọ́lé alárinrin. ọmọ oníkú mọ yín lójú ajá máa wọgbá wa o. ẹ wa nítorí ọlọ́run o ẹ wa o àti débẹ̀. a máa o ẹ ṣé o. ọlọ́run á dá wọn mọ sí o òkúta oníwọ ọjà wa o ẹ o ẹ ṣé o nítorí ọlọ́run o ọmọ òní kú mọ́ yín lójú ọlọ́run òní gbójú lọ́wọ́ yín o àẹ ṣé o ìyá mi ojú yín ò ní fọ́ ọlọ́run òní gbójú lọ́wọ́ yín o ẹ ṣé wọn o wọ́n ti fún wa ó gbádùn ẹ̀ ní gbogbo kì í ṣe kò bá gbà lọ́wọ́ ẹ̀ kò sówó táfọ́jú olè náà tábà gbà yẹn náà ò mọ̀ ẹ̀ kò bá ti gba ẹ̀ bùn ẹ̀ bàrà. wọ́n ní wọ́n ní eh, ẹ ṣàtìfẹ́ dé inú sọ mi. ẹ ṣàánú wá. torí ọlọ́run o ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yín o ẹ ṣàánú wá torí ọlọ́run o ojú òní tì ní o àti jésù káàsì ẹ káàsán o ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yín o ẹ ṣàánú wa nítorí ọlọ́run o ẹ ṣe wọn adúgbò ọmọ tuntun wà lówó. àdúrà yín á gbà o ọmọ yín ò ní kú o iṣẹ́ yín ò mọ̀ lọ déédéé o ẹ ṣàánú wa nítorí ọlọ́run ẹ ṣe wọn adúgbò ojú yín ní fọ́ o ẹ ṣàánú wa nítorí ọlọ́run o wo ṣòro pé ṣeréṣeré ni. wo jọ fún mi ọ̀kadà tí fẹ́ máa lọ. ṣé o mọ wọn ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. jẹ́ ká lọ ná owó ọ̀kadà chẹ́ńjì nìyẹn ọmọ owó tó wà lọ́wọ́ mi yìí mo fẹ́ fi délé ni mo gbàgbé tiẹ̀ mi sílé ṣé èmi tí mo fún yàn two hundred ni mo wà nílé pẹ̀lú ọ̀kadà so ní kankan lọ́wọ́ ló wá ṣe bí pé o ní nǹkan gidi. so àgbọn tó nù mí nínú nìyẹn kan pariwo ni gbàgbé kó sì lọ. ìṣòro ibi tí ìfẹ́ bá jókòó òkè ìṣòro tẹ́ni. ṣe bí ẹni kú ká lè mọ ẹni tí ó sunkún ẹni ká bùrìbùrìn ká fẹsẹ̀ kọ́ ká wo ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ ẹni àfẹ́làmọ̀ olúwa ló mẹ́ni tó fẹ́ ni. di tẹ́nì kejì ó di dandan. ó dájú mọ́ pé olúwa má fi ibi sáyé àwa. kárí ni lókèrè ká ṣàríyá ó yóò ní ojú oúnjẹ lọ àmọ́ ojú ẹ̀dá la rí o àwòrán kan wọn. ìta ìrọ̀rí mọ́ fẹ́fẹ́ ó kákísà sínú olúwa ló mọ̀ọ́nú ẹni rẹ̀. tí ò ní ṣòro láyé. ibi tí ìfẹ́ bá jókòó òkè ìṣòro tẹ́ni kíní ah, di tẹ́ni kejì. di tẹ́ni kejì ó di dandan. ó dàjúmọ́ bẹ́ẹ̀ kólúwa má fi ibi sáyé àwa. ẹni ìdààmú ayé bábá ẹ má fi wọ́n ṣe yẹ̀yẹ́ rárá ẹni kò tí kú kò mọ irú àdánwò tó lè dé bá òun.